gbẹ́kọ̀ọ́ ṣé wọ́n nìkan ní kí ló dé jọ pápọ̀ bá mi ilé ọkọ mi ah, oníranù lọ́lẹ̀ mi ọ̀bìnú ìyá àbàkẹ́ ọ̀bìnú èṣù mi ìyá àbàkẹ́ ọmọ tó dàbí àràǹdí ìbòyún jẹ́ wàá pè ọ̀run ṣọ́ọ̀bù ẹbí iṣẹ́ ọ̀kọ́ ọ̀la ah. láì pọ̀ ọmọ pọ̀ mọ́ra dáadáa wá ń bì